Thank you. لنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين لهم الى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته

àtúntò ara lórí orí ìlànà nítorí pé àwọn àbájọ láti ní wọn máa bá tó tó kọjá àwọn àyè wọn ò lọ sí àwọn nínú àwọn àyíká tó ń wá nínú àwọn àyíká tó ń wá kúrò nígbà tí ń bọ̀ ọ́. kódà àyíká nínú ọ̀rọ̀ ìgbà tó kù. Akan mulai

abẹ́ lọ́jọ́ bíi pé ìpìlẹ̀ àyọ̀fẹ́sì àyọ̀fẹ́sì náà lọ́jọ́ ìrọ̀lọ́ àyọ̀fẹ́sì ṣe àyọ̀fẹ́sì ló ti lọ lọ àyọ̀fẹ́sì bá ti bẹ̀rẹ̀ ẹ̀ fọ́nà òun náà ló wà ọ̀pọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ akọ́kọ́ àtẹ̀jú jọ ìgbé ìyá ìyá ìtọ́jú à nítorí àdúgbò ìjẹ́ta ìsáàkì wà má á là bọ̀rọ̀ nílà ìgbàlá òòrùn òbí nínú ayé àti oúnjẹ. Ṣùgbọ́n níbi olùwádìí ìjọba ìròyìn ìgbà ìgbà máa á ka ìgbàlá. Gracias. lẹ̀ ọ́. torí ti ẹlẹ́ gbogbo olùdókòwò tó bá wà lọ́wọ́ gbogbo olùdàlà ẹni jẹ́ ìgbà fún ìyà yóò ti jà. àìsí ọ̀rọ̀ kankankanka àlùdá ìdàyàkáni ìdáyà ìlàlà ìdáyà ìtàwọ̀dì ìdáyà bẹ́ẹ̀ ní ìdáyà ìdáyà ìmọ̀nà méjì ni alẹ́gbẹ̀ta pẹ̀lú láti lára láti lára nípa tó ta ní sí èèyàn fà tí yóò ti ká sí ilé náà lọ ní. ẹ̀dá ló ń yẹ àmì wáyé tó bá ma ẹ̀ka tó bá ma bẹ̀ ó àwọn ọba lọ́wọ́ látàdé àpò àwọn tá a bá mọ̀ láti kẹ́ni àti ìwà ọ̀sán bàbá yìí lọ́dọ̀ ìgbẹ́. Bàbá tó wá wọ́n lọ ọ̀sán yà májà ń bẹ̀ o dáhùn àlọ́ ayọ̀ ọ̀dọ̀. Yàrá àti wá ń lọ tó bá dé wájú tó bá dé ọ̀nà tó yà káàtì ní ọ̀nà yà tó bá yà bẹ̀ lápò ní ìyá kù. Òní ti àpò kù ìlàlà nìyẹn àwa ti mọ̀. Ṣùgbọ́n ìdáyà kù sọ̀rọ̀

tẹnumọ́ islam ọ̀rọ̀ lẹ̀ sẹ́yìn kaba ti sọ̀rọ̀ tó kàn rẹ̀ àwọn tó ń dé tó dé wọn ṣùgbọ́n òní tó ń dé ìjà oríta yìí náà wọ́n ń jẹ ẹ̀gbọ́n tó ń bá wọn náà ni wọ́n ti kéré tó ń bá wọn náà ni wọ́n ti ẹ̀gbọ́n. pé الشرك الأكبر من الناس pé ó ń tọrọ kàtà yáyá ni alábàtà yáyá lọ́nà ọ̀gá náà ọmọ tó lọ àwọn ẹgbẹ́ ìpàtà. Àbáwá ayélujára kẹ̀sí sọ̀rọ̀ fún ayélujára wọ́n ní ayé àdìgbò. بما يستحق الهداية ممن يستحق الضلالة abẹ́rẹ́ ọlọ́wọ́ báyìí àdéhùn ọba tó yẹ kí ọba tó wà ní bímọ yẹ fẹ́ tó ìdá rẹ̀ ẹlẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ máa ń lò ẹ̀yìn ẹ̀yìn ọ̀hún ẹlẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ máa ń lò ẹ̀kọ́ bákan náà àdéhùn ìmọ̀ ìyẹ̀fẹ̀ tó kọ́ lára ó sì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ máa ń lò. ìyẹn ló ń lé nínú ilé ayé àti ìlú àkùnrin tí mo gbọ́ pẹ̀lú àbíyá ó láyé ní sábà máa ń lọ wà áyù wà fún mu àdúró. ọ̀ọ̀ ẹ kò jẹ́ wọ́n ṣe é báwo ló wá sí lórí ìdílé lọ fún ọ̀rọ̀ àká ìwé ìwé kàwá olùkọ́ mọ́tò adéwọ́ tí wọ́n bá jí àtàkùn àti ìdílé àtàkùn ìjọba náà báwo ló lọ. bắt chúng chúng chúng ta một not forever. Láti ọdún ọ̀la káyì, tọ́lá ìpínlẹ̀ ìwọ̀n ẹ̀kún, tẹ́kọ̀ orí kílà tó pọ̀, tẹ́kọ̀ ọ̀la ìgbà chúng láti jáde mọ́lẹ̀ ẹ̀kún lọ́wọ́. Àbí kò lọ pé òòrùn káàdì balẹ̀ kọ́ àbúrò lọ́wọ́ àbúrò káàdì balẹ̀ wọ́n àwọn àwọn àwọn ọmọ ìgbà yìí wọ́n ẹ̀yọ́ ọ̀la láti jáde mọ́lẹ̀ ẹ̀kún. àwọn ìwòye lè yọ kódà wọn ti kóso kàbàdíyà táwọn máa ti ọgbẹ́ ní àlẹ́ akọ́nù kóso bàbá òwe lòdì tí wọ́n bá fẹ́ tí wọ́n bá Quatro ليس أكبر على قول دون قول يقول إن àwọn èèyàn kọ́ ká ní àwọn aláàbò nínà ń dé àkókò aláàbò nínà ọlọ́pàá nínà àkókò rẹ̀ bàbá àbá ti di bẹ́ẹ̀ yìí láyé lóko àyókèlè wọn àti yìí àwọn àjà ti dé bẹ́ẹ̀. àwọn aláàbò tó fẹ́ẹ́ di ẹ̀rù kára wọn. bó ti rẹ̀ ẹ̀kọ́ ká ló máa tó lè fi iná tó lò ó tó máa tẹ̀síwájú ẹ̀rù tó ká bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ká ló ti bẹ́ẹ̀ ká ti jẹun nù àwọn aláàbò àti náà. Gbogbo ọ̀nà pátá àti ọ̀nà ìlú kẹ̀kẹ́ láti lè fi ìjà láti àtẹ̀yìn àwọn èèyàn kúrò ní ìdíjẹ́ òkú wọlé ní àtẹ̀yìn ìjà láti náà. Lórí ìdílé yìí, ọlọ́run bá bá ẹ̀ sọ́lá, ó ti ṣe ìpínlẹ̀ ìjà ayà àwọn ayà Gẹ́gẹ́ bó ti wọ́n mú wa nínú rọ́ọ̀tì àwọn olùkọ́. àtẹ̀wọ́ àtẹ̀lẹ́ pẹ̀lú àtẹ̀lẹ́ mi yóò lẹ́wọ̀ rẹ̀. káṣù máa ń tẹ́ wọ́n nígbà kà àtẹ̀lẹ́ àtẹ̀lẹ́ yóò ti gbé òjíṣẹ́ láwùláwà ọjà ìlàkùnrin ìlànà láwùláwà ni. ọlọ́run ẹ̀jọ̀ bá ti lè gbé àtẹ̀lẹ́ sọ̀rọ̀ nípa yá àdúrà ìlànà ẹ̀lú. wọ́n yà kọ̀ fún àgbéyàwó ìlànà yá àdúrà ìlànà pátá ẹnì ẹ àkọ́kọ́ báyà sọ́lá kọ́kọ́ báyà ẹ̀rọ kọ́kọ́ sọ́lá kọ́kọ́ báyà ẹnì dájúdájú ẹ̀rọ ìgbòho. ọlọ́run lọ́kùnrin àti ọ̀rẹ́ wọ́n bá bá bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ òtún kan wọn kàn jẹ fún yòó ìwà pípẹ́ tí bá bọ̀ ẹ̀mí rẹ̀ kó gba ní pàtàkì ní alákòó bẹ́ẹ̀ bá yóò ṣá bẹ́ẹ̀ ló ẹ̀ka kan ló ń bá lò ó bọ́ ìwà ló تكرر

ọ̀rọ̀ ní òṣìṣẹ́ kúkú ẹ̀. Iṣẹ́ tó wà lára ní òṣìṣẹ́ kúkú ẹ̀ kọ́ wa pọ̀. Nínú àwọn ẹlẹ́sìn tá a A ti lè mú mà. Agbọ̀n ara ni pé kó má tó mọ̀dá kó má tó dáa. Kó má tó dáa. Ní ọjọ́ tó wà ọ̀rọ̀ wa rẹ̀. Lẹ́kọ̀ọ́ ká lè mú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìgbàlódé ọ̀rọ̀ ìgbàlódé ọ̀rọ̀ ìgbàlódé táyé yorùbá rẹ pẹ̀lú ọmọ rẹ kó bàjẹ́ ọ̀rẹ́ lábẹ́ láti fi kú mọ́. Mẹ̀bí ìtàkìlẹ̀ tí mo sọ̀rọ̀ wá wà ní ìlú láti láti àárí gbàá. Láti ọ̀pọ̀ àti ìjà ìlú láti láti lè olórí láti lè mọ láti lè mọ ìjà ìlú. Báwa bá ti sọ̀rọ̀ kọ́kọ́ àbọ̀ ìmọ̀ ìlọ́wọ́ yìí àwọn akókò àwọn akókò àti àwọn akókò àti àwọn akókò wọ́n ní yàwó sí lọ́jẹ́ ní jù nàfọ́lá lọ́jẹ́ ní kírísítẹ́ lọ́jẹ́ ní ọwọ́ àjáde láyé àwọn àgbáyé pé kò ní pàtó ní àdáńtọ́ ọ̀wọ́ àwọn òṣèlú kò ní pàtó ní kùránì tọ́lọ̀ ní láti ní ọ̀wọ́ àwọn òṣèlú. àti kókò wọn jẹ́ kan náà wọn náà ada jalur ada ada berkata ini kali ini apa ada yang ada yang berkata jum àti túbẹ̀ nìkan àgbẹ̀dà ọ̀rọ̀ àwọn báyìí kí adìsákọ̀ yẹ wípé àwọn méjèèjì yẹn ọmọ ọmọ síra àyẹ̀tọ́nà ọmọ síra tọ́nà wájú pẹ̀lú àwọn tó wàá kú síra káwọn olè mọ̀ ẹgbẹ́ wọn hàn akẹ́kọ̀ọ́ táwọn bá ti sáà sáà wọ́n ti sáà wọ́n táwọn akẹ́kọ̀ọ́ ń sọ́tìrà wọn kó lọ́ọ̀ tó ti já sí náírà ọ̀rọ̀ àbájáde àti àwọn òbí ìgbà táwọn tó fẹ́ sọ. Àbá wa ti sùn fún àti ìwà wa. Wípé ní wàtá àti ìjìlá yìí. Ọmọ kékeré kan bẹ júù ní bàbá tó kí. Ọmọ ilé ẹ̀kú náà kò náà ti ti ẹ̀wù ní. Ṣùgbọ́n wọ́n wá dà nẹ́bì. Wọ́n lè ànábì lè kọ́ bàtà, àlẹ́ kọ́ bà nẹ́bì kó bàtà. pé bá nẹ́bí abẹ́ sàlùwàlá lọ́pọ̀lọpọ̀ bá ń gbà mí bí máa bá nẹ́bí sallallahu alaihi wasallam bí máa bá bomi àlùwàlá. abá nẹ́bí bomi àlùwàlá nígbà mí. jama àwọn ọmọdé yìí jọ náà bàbá ọ̀pọ̀ ó wá rẹ̀ ọmọdé náà sáré. ìgbà tó wá rẹ̀ ọmọdé náà. فأتاه النبي صلى الله عليه وسلم فدخل عليه أنا بوانا دوري أنا بوانا دوري فأنا بوانا دوري فقال ما أنت يا رجل فقال أول شيء صلى الله عليه وسلم أنت يا فلان مدينة قل لا إله إلا الله أقول صلى لا إله إلا الله sọ́kọ̀ ọlọ́run bá lọ. Fanukọ̀rọ̀ ilé Adé, ọkọ̀ àwọn ọkọ̀ bẹ́ẹ̀, kó tó ń bọ̀ kẹ́kẹ́ láti ọkọ̀ ọkọ̀ Bàbá ìtàkà ọkọ̀, bàbá ìtàkà ọkọ̀ kẹ́kẹ́, bàbá ìtàkà bàbá ìtàkà kẹ́kẹ́. awal awal. Buat kita awal ni, ada yang nak awal, ada yang nak awal. Oh, buat siapa awal ni? Jadi tu soalnya. فقال الإسلام فبدأ التوحيد أشهد أن لا إله إلا الله وقيل وضع عليه له قال وأنك رسول الله ìyá tó ti ní mo kà tó ti lọ lọ́wọ́ tó. Bàbá mi àti gbogbo ló wá àwọn ọ̀pọ̀ náà. Àlẹ́ mi jáde níjọ́ náà. Àbá àlẹ́ mi jáde àlẹ́ mi jáde lọ́wọ́ náà tó ń gbogbo láyé láyé láwùjọ. Bọ́lá yọ kó àlùfáàfù lè jáde lẹ́yìn àkọ́kọ́ nínú ìlànà. ṣùgbọ́n ìdí padà àti ìyẹn ni ọ wà ní ọ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ̀. dáa bá fẹ́ mú jáde lórí àti ìlú òun ni ọ̀rọ̀ láti fi ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti lè fi díẹ̀ ń láàbò o lọ́dọ̀ ọ̀rọ̀ tọ́wọ́ ti ta ko ìlànà ìsìláà tọ́wọ́ ta ìsìláà tó lè fún ìsìláà kò sí lóde ní ayé rẹ̀. Àti ti ta wọ̀nyí lóde ní ọ̀rọ̀ náà ní sọ. Gbogbo ọ̀rọ̀ bá ti wà tó jẹ́ láyé ọ̀yà ìlú kò ìmọ̀. Gbogbo ọ̀rọ̀ bá ti sọ àti kò sọ ẹni wọn bá ọjà bẹ́ẹ̀ yóò rú padà àti ìlú bẹ́ẹ̀. èmi ti máa ń lọ ọ̀dà á ọ̀rọ̀ ìfowópamọ́ yàrá bí o wá ní ọ̀dà nàìjíríà tó kú ọ̀dà ìlú àwọn akọ̀rọ̀ yàrá tó bí ẹ̀rọ ìjọba nàìjíríà tó kú ọ̀dà ẹ̀dá kòtò táwọn ọ̀dọ́ nàìjíríà láti láyé ọ̀ bá tó ayé ó tó lọ sí àdìyàn.

em ẹrù ti bẹ oúnjẹ tó ti jẹ sàrọ sùhàdà nígbà tó ká jẹ náà ẹrù ti jẹ oúnjẹ sàrọ ó má lé ní ẹrẹ ẹrù tí wọn wà láti ìta rẹ gàdá ká tí wọn ti ká lé wọn lọ́dọ̀ báyìí kọ́ra là em không wọ́n ti rẹ̀. mùsùlùmí ni yóò tún sáwà òun àti sáwà. kọ́ra jẹ́ ní pé bí a ti tẹ̀lé fún nàìjíríà ọ̀rọ̀ yẹn wá lọ sí akínyàrá ní ìlà àyẹ̀ lọ́sùn kan. báwọn àbíjì kan lè wá ní àyẹ̀wò náà kálá àtúntò ayé báwọn àbíjì kan wá ní àyẹ̀wò tó bá náà àgbà ìbáwọ̀ náà lè

ويقولون أن نبي من أهل 哎。 لآل الكتاب بما ارتكبوه من المآسي والمآسي في تكذيب بآيات الله قديما وعزيزا قديما وعزيزا أو قرآن سيئة سيئة سيئة سيئة لو كنت gbogbo ẹ̀ ti fún òkú ní bọ́ọ̀lù ọ̀pọ̀ àwọn èèyàn láti ó sì máa lè fi ní àwọn ọ̀gá táwọn ẹ̀ tó lè ní àwọn ọ̀gá àti ọ̀gá lè ta wọn. bí wọ́n bá tún pa àbúrò àwọn ọ̀gá tó lè bá wọn àwọn àlẹ́. èyí wọn ti máa jẹ́ fún wa wọ́n bá yà wọ́n wọ́n bá wọ́n àwọn ọ̀gá yẹn. òun ti máa ń tẹ́lẹ̀ òkú yẹn jẹ́ lẹ́yìn àwọn olùkọ́ àwọn ọ̀dọ́ tó bẹ́ẹ̀ lọ sáwọn àtúntò tó ní kọ́lá tó lọ́wọ́ ẹ̀yìn wọn tó ká tó bá wà láti ìlú náà àti kó lóye ẹlẹ́yìn tó wọ́n pè é. ó ní wọ́n á yẹ kó lóye ẹ̀ka tó bá wọn wọn náà. lẹ́yìn tó ti dẹ̀kú pé irú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìgbésí yẹn àwọn àlè ìdáàbò ìdílé àwọn ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ báyà àwọn ọmọ àwọn àti ọmọ ọmọ ìjọba ìyẹn bá wà lọ́wọ́ àti àdúgbò. àwọn ọmọ àti sọ́lá nígbà bá lọ sí ìwé á arákùnrin ẹ bá wọn àpàdé o ẹ bá wọn àpàdé o ẹ bá wọn àpàdé o ẹ bá wọn àpàdé o ẹ bá wọn àpàdé o arákùnrin kúrò ẹ bá wọn. tó ń bẹ̀rẹ̀ kó dá kéjì ọ̀rọ̀ yọ̀ ń sọ̀rọ̀ ọlọ́pàá tó dá sí ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀. gbogbo àwọn ọ̀dílẹ̀ ẹjẹ́ kí wọ́n wà tó lè wípé. tẹ́wájú ìyá ẹlẹ́ka ẹgbẹ́ rò kò sí ní lórí lórí lẹ́kọ̀ọ́ ìyàwó àgbà. Olùdókè rẹ̀ ìyàwó ti ọ̀rọ̀ rẹ̀. Bóyá ìgbàsẹ̀ rẹ̀ oníṣẹ́ oníṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àgbà rẹ̀. Ìyá ẹlẹ́ka ìlú rẹ̀. Ìyá àwọn àgbà rẹ̀ ìyá ọ̀rẹ́ rẹ̀ ìyá aláṣẹ rẹ̀. Tẹ̀lé ẹ̀ka àdúrà wọn wá ní ọ̀kẹ́ ìdí ká tóbi tó wálẹ̀ nítorí owó rẹ̀. eléyìí jẹ́ káwọn ẹ̀ ọlọ́wọ́ bàbá ẹ̀rọ ó ní àwọn olóòlù ìyàwó tí màá fi jẹ gbogbo ẹni lọ́wọ́ ọ̀rọ̀ bàbá pọ̀ lọ́wọ́. ṣùgbọ́n ọkọ̀ ọwọ́ wa tó ń ṣe tó ń fún jẹ tó ń ṣe táyé rẹ̀ ní ọ̀rọ̀ ìlú pé ìrọ̀lá yóò ṣe ìdàgbàsókè láti gbàgbà yóò. dáadáa kótó wọn ni wọn òkú yọ pa ẹ omi ní ojú omi omi torí mi eléyìí tó máa tó àwọn yẹn dúró nítorí pé tí wọn bá sọ àdínkọ bí wọn bí àdínká torí kíni torí ìgbéraga ti tẹ lára wọn tó bá ti sọ wọn àti ìgbàlá tó pé àwọn táwọn ń sọ̀rọ̀ nípa wọn yìí tó ṣe wí pé ó pa àwọn tó ń ta àwọn èèyàn tó tó ọ̀dà pẹ̀lú ọ̀dọ́ pa àwọn èèyàn láti ìmọ̀ àtẹ̀lé ìlànà pẹ̀lú ọ̀pẹ̀lú déédéé àwọn àwọn bá wọn ní àwọn ọ̀sán ọ̀gbọ́n àwọn bá wọn wọ̀ pé wọ́n ti wà áyá wọ́n wà áyá ìjókòó ìjókòó lánàá pàṣẹ ìgbéraga iye gan la ń pè nípa àti ìgbéraga. torí wọ́n fẹ́ sí ọ̀rọ̀ àdábì náà ni. nígbà wọn fẹ́ ìròyìn ní ìgbéraga bàtà wọn fẹ́ ìròyìn ní ìgbéraga tó ní àlejò ní àlejò bàtà ọ̀mọ̀dá bàtà ọ̀lọ́ká bàtà ọ̀mọ̀dá bàtà ọ̀mọ̀dá ẹ̀ bàtà ọ̀lọ́ká òun kí ni wọ́n fẹ́ lọ́wọ́ kó ọ̀rọ̀ rẹ̀ bá yòókù lábá àti fún àtẹ̀tẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ẹ̀ kò sí ẹ̀ka tó yọ̀ mọ́. fún ọ̀rọ̀ tí mo lé ẹran àtọ́ka mọ́ ọ̀rọ̀ ká wọ́n rẹ̀ ha. wọ́n lọ sí ọ̀rọ̀ bá yòókù ọ̀rọ̀ rẹ̀ ní mélòó mélòó náà ha. tó o ti kẹ̀lẹ́ ọ̀rọ̀ náà bá bẹ̀rẹ̀ náà dáàbò àbẹ̀kọ̀ tí wọ́n ti dáàbò níbi ọdún tó ti gbàgbé nǹkan bẹ̀rẹ̀ níbi ìgbà káyọ̀ ló ń tó lò kí ni gáàsì ó ń ná ọlọ́run ló ń gbé bí wọ́n ń lọ́wọ́ pẹ̀lú àgbẹ̀yìn àti àgbẹ̀yìn tó ń lọ́wọ́ ẹgbẹ́ tó ń lọ́wọ́ ẹgbẹ́ tó wà níbẹ̀ lọ́wọ́. tẹ̀síkẹ̀ lọ́sílẹ̀ yẹn bí kí ní ṣèṣe ń ta ẹ̀rọ lẹ́yìn orí èyí tẹ́lẹ̀ lọ́wọ́ adáàbò tó lọ́wọ́ Tí kíni yẹn faná báyìí, tí kíni yẹn gbéra báyìí, wọ́n ń kàn tó bàtà fún yẹn ní ìjọ ẹ̀. Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ kò yí kò kó náà lọ. Iná náà ń lọ lọ́wọ́ kàyé kò tó lé wé o lè wó lọ́jà tó lé o ìwọ kí mẹ́ta bẹ̀rù nìyẹn ó tó á rí yẹn gbọ́ wá sí yẹn ní nínú náà ti yá bàtì ti yá wọn. olùkọ́ ìpèsè ló lọ sí mú lọ́jà o kò wá ní sí mú lọ́jà o wá lọ́jà o. ìnira ló bá àti ìwé ìwé tó bá wà ní ìwé ìnira ò lágbára ìnira ní ìwé ìwé lágbára ló ń ké bá wà ní wọ́n wá lọ́wọ́ iná kọ ẹ̀rọ tẹ̀ tó fà wọ́n àìfẹ́ tó lò lẹ́nu ọ̀pá àti káfí ojú kéré àwọn èèyàn kan tó ní bọ́ọ̀lù náà ìwọ ẹ̀rẹ́ ti ta àwọn àwọn àwọn ẹ̀rọ tó wà náà ìfúkàlẹ̀ yóò wá sí ẹ̀rọ àìsà tó ti kó nǹkan lọ́wọ́ àti lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ torí ti àti ìjẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó bá ti mọ̀ ọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bá ti fẹ́ kọ́ ọ sẹ́ni gbèlè pé ó wàá tẹ̀lé gbèlè pé ó wàá tò òní tí ń jẹ́ tó ti gbéraga lọ bẹ́ẹ̀ ti di onígbéraga ni àlejò sọlọ́lá àlejò sílẹ̀ àlejò ni màkà àti ìkọ́ ìdí nìkan náà. من كبر كلا نبي أهل لا يقول ذلك أنا أقول الوالد الجنة أتابعوا إجاجة tawari ọmọ bí ọmọ iná mú ẹbí ọmọ iná mú kókà tó kókò ọkà àbàkà kókà àbàkà tó iná mú lọ́wọ́ kódà nínú iná nínú ọkà àbàkà á bẹ̀ yọ iná mú lórí mẹ́wàá á lọ bẹ́ẹ̀ àti ara. Tábọ́lá ní mẹ́jọ tó wá tẹ̀jẹ́ sí wé ó ń tọ̀ wọ́n. Ìtọ́mọ bí ọmọ iná ogún yẹn la wá bá nù ẹ̀mí ẹ̀ nínú òfìraga àdébí ní wọn jẹ ìlú tí wọn dé ìgbà tó ìlú àti ìlú. Dé ìwà ẹ̀gbẹ́ ọmọ sí fẹ́ ìlú ìwà ẹ̀kọ́ tó ń yẹ. Àgbẹ̀ ní wọn ìgbéraga ẹ̀kọ́ dá ìgbéraga ẹ̀kọ́ dá. Dúró ọ́ tìrata àti ti tìrata ni. Ànábi ti tìrata sọ̀rọ̀ wá àwọn ọ̀la. Ànábi ti wá àìkàlẹ̀ tí náà ti sọ̀rọ̀ àmàlù wá. من أول الآن في ساعة واحدة فقط ìtòkò tàbí mẹ́tàdínlógójì àtọ́jú rẹ̀ láàárín ọ̀pọ̀ láti na díẹ̀ náà ìdíyẹ̀ náà ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ lẹ́yìn lẹ́yìn náà. kálí mọ̀ pé tó ń bá ọ̀gá jẹ́ báwọn ọba tó ń lù wá. Yálà ọlọ́mọdé wọn ń mú wọn pọ̀ wọ́n á lè yọ ṣe lórí dídẹ́kun àìsíjà ọ̀nà yẹn máa lọ́nà ká àwọn àti ìwọ̀n tó ń lò. Kálọ̀ ọ̀gá jẹ́ ẹgbẹ̀rún lórí. ẹgbẹ̀rún wọn yóò tó yẹ. Àyẹ̀kọ́ tó bá àti òkúta. Àyẹ̀kọ́ ọ̀rá ní akọ̀kọ̀ àtàwọn ẹ̀yìn náà lọ́dún àkọ́kọ́ أن بالمعروف ونأرى أن المنكر أن أقول اليوم. إذا أقول أن أتكلم عليه. wọ́n sì gbé àwọn ìwà àgbọn ìyẹn ti lára síta yìí. léèkì lè tó ní wọ́n pa wọ́n láti ẹ̀ àwọn tó pa wọ́n láti fún ẹgbẹ́ mi tó máa ti dáadáa. àwọn tó pọ̀ fún wa níbi ìwà ọ̀jẹ́ wọ́n ti gbé ní ìwà ọ̀jẹ́. inú àwọn tí wọ́n dáwọ́ Thank you. tó tó òun kan lọ́wọ́ kí ni ọ̀pọ̀ ara ni wá. bákan náà nínú àyà yìí a kò sábà lè rí pé nínú àwọn tó wà wà lóṣù tó wà lóṣù àwọn òbí wọn ká ìwà. nyɛla ba ti yɛrɛ ti ba ta ti wa ti ta ko ko ti ka ti ka ko ko ti ka wa. àwọn tó àwọn tó ti dúdú àwọn tó ti dúdú lọ́wọ́ rẹ̀. ó ti ká àwọn ará kò fẹ́ tí wọ́n lè lórí rẹ̀. bẹ̀rẹ̀ náà

sọ̀rọ̀ àjẹ́kù ẹ̀rù. Olùkọ́ tó ń lò fún ọ̀kàrà rẹ̀ pọ̀ ọ̀ ayé ọmọ ayé mẹ́rin ayé gbogbo ọmọ. Wọ́n àlàyé ọ̀gá òkúrú ló wà ní. Ọlọ́run tó ń lò fún ọ̀kàrà rẹ̀ pọ̀ tẹ́ẹ̀ bá ti lò fún ọlọ́run. الشارع يعطيه من جنبه ثم يجيب ثم تعالى هو الشارع ثم تبارك إذا وين الله ولا أعلم بأن عبد الله ثم يكون أن يبارك يبارك ذلك ثم يعبد إذا ما يعبد الله قالوا كتاب كتب كل كل كتب كتب kọ́lá kọ́lá àti òkúta òkúta yóò lọ sí ìlànà àbọ̀lọ́dà ìlànà lọ wà nípa àwọn olóyè ọ̀hún